ọ̀dà àtìjà ní àwa gbìyànjú asa hamusa kọ́kù lọ́tí máa sà á jẹ́wọ́ra wa àníwòsùn gbogbo ayé wa di tìjà níyà ìyẹn ò tí ì sanwó adẹ́yọ kan lọ́bùdàmílẹ̀ ní tìláf torí pé inú ẹ̀ náà láti máa dá àwọn àmọ̀wíyà àdẹ̀bá rí àwọn fẹ́ìdọ̀ tí fẹ́ìdọ̀ tí tílẹ̀ bá po fírí tí àmọ̀wíyà bá dìde yóò mọ wọn ṣe Ibrahim lépè ni yes àwọn fẹ́dọ̀ tá a bá dẹ̀ pé ìwọ ṣe fẹ́dọ̀ ó lè ní wùsùl wọ̀kíláwù mọ́ tìjàníyà tìjàníyà sì làwọn méjèèjì wọ́n á dà yẹn irú wọ́n á gbogbo wa gbọ́dọ̀ rí bákan náà wọ́n á dà kan tó jẹ́ mùsẹ̀hílà ni wọ́n á dà mọ̀sí òun mọ̀ náà bí téèyàn ń dalábà téèyàn a máa ṣe déédéé ìta àfọ oníwọ̀kọ́ mọ́jú ìfọ̀ à ń pinná lásán là ń dábàá sómi yẹn ìjọ tẹ́nìkan bá ń rò pé àwa fẹ́ ṣe dáwà dáwà wa tá à ń ṣe tó sí ni pé àní gbogbo mùsùlùmí gbọ́dọ̀ dẹ́yọ lẹ́ kò lè ní máa nǹkan àkọ́kọ́ tí lè la lè rádà tó lè la hìyà ọlọ́run ò ṣètò ayé bẹ́ẹ̀ ọlọ́run aye ò fẹ́ ayé lọ bẹ́ẹ̀ ò fẹ́ òun náà ni tàlífùl kùlùb tàlífùl kùlùb tó yẹ pé tọ̀bíyà kùlùbù ni pé tábà kùlùbù kùlùbà kan tọ̀bí àtàdámọ̀ tọ̀bí àtàdámọ̀ kùlùbù náà nìfàr nìfàr ká má ṣe papọ̀ wọ́n ní kálukú máa wá tiẹ̀ agbára ọlọ́run kan ló ṣe máa so pọ̀ ìyẹn lọ́lọ́run fi ń sọ fún ànábì yìí pé wa allafa bayna qulubihim ولو ànfàkta ما في àrùdì جميعا ما máa àlàfta bẹ́ẹ̀ ولكن الله bẹ́ẹ̀ wàlà kí n nà láha àlàfà bẹ́ẹ̀ náà. a láti sọ a láti sọ́ọ̀dì dáadáa ká lè má ká lè má lọ ná gbogbo gbìyànjú wa táwa na tán tí wàá dájọ́ ibi pé a ṣe ìdánrájò àmúláhì fílbihar gbígbà téèyàn dayọ̀ sínú omi ìtọ́lọ́wọ̀ bá ti ṣe kò lè ṣeé ṣe o. Kama ada dá gẹ́gẹ́ bí àwọn tí ṣékè ádámọ̀ ń júwe fún wa nínú dínú nasiha yí pé wọ́n ṣe tẹ̀dí yín olùmọ̀jòhódáàt wọ́n àfà wọ́n ṣe wàhálà gan láyé fa àmọ́ gbogbo wàhálà wọn wọn ó ráre ni kò nítumọ̀ ó wà wasted kò nítumọ̀ so ká ṣọ́ra tá a bá fẹ́ pèpè lọ síbi wáàdà ká má pèpè lọ síbi wáàdà til mustahila wáàdà til mustahila kò lè ṣeé ṣe o ìyẹn ò lè possible nítorí àwọn àdín tó pọ̀ fúnrara anábì ló ti sọ ipe fa iná òmàyẹ ìṣmínkùn fàṣàyàrá tìláfà fàálẹ́kùn bí sunnati wà sunnati lọ́kọ́láfà ìrọ̀ṣídìn áyà tó wá máa gbé gbogbo ẹ̀ ńlẹ̀ pátápátá òun ni áyà kanjọ́ tí áyà náà sọ̀kalẹ̀ àti àdísí tánàbì sọ̀lẹ̀ lórí kul huwa al-qadiru ala an yab'atha alaykum adhaban min fawqikum aw min taati arjulikum aw yalbisakum shiya'a fayuziqa ba'dakum ba'sa ba'd àyà ni tàbá lọ wò ó níjọ́ taya náà sọ kalẹ̀ sọ àdìsí ńlá kan àdìsí náà ń lọ báyìí wípé àmàbá náà inú súnánù nìsáyí ànábì sọ pé sàlùtò sàlàásà. mo béèrè nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run mo tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run fún àtọ́ lẹ́sìnà tẹ́yìn ọlọ́run ní méjì ní yọ̀ǹda fún ẹ mbẹ́ ẹyọ kan tó kù kìí ṣe tiẹ̀ ànábì ọlọ́run ni ọlọ́run kì í bá ànábì ṣe ànábì inú súnà ọlọ́run wà ní pé wà á ta kún mí ń kú lè mọ́ sa alítùmù mí ń kú lè mọ́ sa alítùmù sàwa à ń kún tànàbí yá ọ̀rọ̀ sùlà súnà òun ọlọ́run ni ọ̀rọ̀ àjánábì mi ò lè fún ẹ ní gbogbo nǹkan tán ìyẹn ló bá tó já sí pé alábì sọ fún wa nínú àdìsí náà pé sàtúrọ̀ bí fàlàsà mo béèrè nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run fàtọ́ ni àsùnàtẹ́yì. àmọ́ méjì ló fún mi wọ́n máa náà ní wàhídàtà ọlọ́run takú wọn lé mọ́ mi lọ́wọ́ pé èlé fún ẹlẹ́yọ̀kan tó kù sórí ó wù mí mo fún ẹ lálẹ́ kà ó sára àmẹ́yọ̀kan tó kù nu méjì èlé bùn ẹ̀ ẹ bá ń yọ bá nábì dáadáa kí anikila alákọ̀ọ́kọ́ ka umati bi sanati bi sanati ọ̀tọ̀ ni sana ọ̀tọ̀ ni sina ọ̀tọ̀ ni suna. mo bẹ lọ́hùn pé ọlọ́hùn onínàm ọlọ́hùn onínàm dákun ìyàn burúkú tí ó mú dépò pé àwọn èèyàn máa jẹra wọn ọlọ́hùn ó ti fi pa àwọn karùn-ún lánàá má fi pa àwọn ọjọ́ tèmi rún ọlọ́hùn ní makibola mustajaba mustajaba èèyàn ní mú láyé kó wá pàlẹ́ ó máa nábì rún ó di méní nọmba two sàátù rọ́bì fáwọn akọ níyà alábìnrin fáwọn apáwọníyà alábìnrin ọlọ́run fún mi lẹ́yọ̀ kan tí mo béèrè nì wọ̀sáltù hù allah yóò lè ka ummati bèèlè rárọ̀ pé wọ́n wá tún bẹ ọlọ́run pé ọlọ́run ó ní nà ó ti pa àwọn àjọ kan rẹ́ ní pẹ̀lú omi àwọn àjọ noa omi ló fi pa wọ́n rẹ́ fìrọ́nà àti àwọn ọmọ àwọn àwọn ọjọ́ rẹ̀ omi ló fi pa wọ́n rẹ́ dákun bó ti wù kó mi pọ̀ tó láyé mọ̀ fi bá àwọn ọjọ́ tèmi jà fáàtọ̀ níhà ọlọ́lọ́run yọ̀ǹda rẹ̀ fún mi wọ́sà alituhu aláyẹ̀jìala bàásà òǹbẹ̀ ìnáhùn um fọ́sà alituhu aláyẹ̀jìala bàásà òǹbẹ̀ um ìnáhùn fámànà àníyà. fámànà àníyà. inú mi ti ń dùn pé ah, ẹlẹ́kẹta iná jẹ́ ń tètè gbé sí yẹn ń gbé ẹlẹ́kẹta iná sí i mo ti tọrọ alákọ̀ọ́kọ́ ọlọ́run ní mustajaba mo tọrọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní mustajaba ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run àwọn ọjọ́ mi mọ́sùn wọn ṣàdánwò fúnra wọn àwọn ọjọ́ mi mọ́sùn wọn ṣe pàṣáyà fúnra wọn àwọn ọjọ́ mi má jẹ́ kí ẹ̀mí àwọn ẹ̀wọ̀n ẹ̀mí wọn máa tọwọ́ ara wọn bọ̀ àwọn ọjọ́ mi má jẹ́ ká kórìíra ara wọn àwọn ọjọ́ mi jẹ́ ká máa ṣe papọ̀ ni jẹ́ kí lárúbáwá nu wọn kó fẹ́ràn èèyàn dúdú kéèyàn dúdú fẹ́ràn èèyàn funfun kí Tìjàníyà máa bá Kọ̀dìríyà ṣe kí Kọ̀dìríyà náà máa bá Tìjàníyà ṣe àwọn sàlàfíà tó bá láwọn gbé kan dé kán gbà páwọn kan làwọn bá lẹ̀ kán máa ṣe pẹ̀lú wọn kán náwó àṣepapọ̀ káwọn tó bá bá lẹ̀ náà náwó àṣepapọ̀ sọ mo bẹ lọ́hùn bẹ́ẹ̀ àmọ́ o fámànà àníhàn ọlọ́run kọ̀ fún mi pé ọlọ́run ní súnà mi ò ṣe kí ni yára in tó fa tọ́lọ́wọ́ òfin fànàbì ni pé kò ń ṣe yí pé agbára tọ́lọ́wọ́ òfin ṣe ni ò sí àmúti ní sunnatul qawl wa sunnatul hayat ìjọ tọ́lọ́run ti dá gbogbo nǹkan ní méjì méjì méjì ló ti fi tìláàfù sílẹ̀ sunnatul tìláàfù lọ́lọ́run dá gbogbo nǹkan lé lórí tí gbogbo abá jẹyọ kan afẹ́ lọ níwàdà níyà ni a máa yapa náà ni wa min kulli shay'in khalaqna zawjayni ithnayn kí wàá ló fà sí táwọn mùsùlùmí fi le báyìí n tó fa àkọ́kọ́ tọ̀bí àtú al-ummatil arabiyya káwọn mùsùlùmí àní tìmọ̀ ọ̀tọ̀ pátápátá sí ládùúgbò alárúbáwá ni wá kullukum kullu man yatakallamu bil arabiyya fẹ̀wọ̀ àrọ̀bí gbogbo ayé ọmọ lárúbáwá ni wá tọ̀bí àtú al òun sì ni at-tashajur wat tàbí àwọn ni àtànáfọ́r wàtàṣájọ́r wàtànáfọ́r wàtàkọ́tọ́l wàyílà kí ló fọgùn dá ìsàwẹ́l gabra kọ́bla islam filasiri di jahili wọn náà ni òmù fákàrú aláyà bẹ̀rẹ̀ fákàrí wọ̀rọ̀ dùdú na gaya ti hí gawadi in tó fọgùn àrùbáyìn na sánà ogun 40 years lodida dá gabra ẹṣin rèé ẹṣin tèmi náà rèé ó yá èyí tó bá ti sáré yóò gba iye ràkúnmí báyìí òjòrò sì ti dáyé láti dọ́tọ́ lọ́n ti dọ́mi èèyàn sílé ayé ni àwọn kan bá fẹ́ ṣòjòrò wọ́n wọ́n lọ dúró síbi ẹṣin tẹnìkan ipe ti ń bọ̀ ẹ má kó débẹ̀ gba ẹ̀bùn ní gbogbo ọdọọdún ẹja ẹrẹ yìí nǹkan síwájú padà ọba bẹ́ẹ̀ lógun fọ̀bádà àrùbù bẹ́ẹ̀nà bá ní hamsin ọba ní zubian àwọn ajagun yẹn fún forty years aláyíṣà àwọn yẹn dẹ̀ làwa náà àwọn làwa àwa làwa náà ànábì ti so wá papọ̀ mọ́ wọn adẹ̀ ti so adẹ̀ lè já so tabiyatul ummatil arabiyya awalan ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ torí tí o bá ń ṣe bẹ́ẹ̀ ní India kò sí ìran tó ní tíráàpù tó pọ̀ tó India ó ti wá nu tí mo kà lẹ́ẹ̀kan wọ́n pọ̀ rẹpẹtẹ níran níran níran níran níran àwọn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tó pọ̀ jù láyé oríṣiríṣi tíráàpù ló wà láàrin wọn at least wọ́n ní tó nǹkan bíi one hundred and kìíní kan èdè òun ni wọ́n ń sọ làwọn India ń sọ nínú ìran wọn one hundred and eighty loga àbí one hundred and eighty ẹ̀sìn. àkídà oríṣiríṣi one hundred and eighty ẹ̀sìn òun ló wà láàrin India wọ́n dẹ̀ ní four hundred and sixty one èdè síbẹ̀síbẹ̀ náà wọ́n á yapa ẹnu báwọn lárúbáwá ṣe yapa ẹnu sí ara wọn nínú Islam àwọn lárúbáwá ní sí gbogbo mùsùlùmí tá a jẹ́ lárúbáwá lògátùnà wàhídà wàyàlà àrọ̀bíyà rọ́bùnà wàhíd wa wallahu rabbul alamin síbẹ̀síbẹ̀ náà mazilna fi shiqaqin mubin ìyapọ̀ ẹnu pọ̀ ni ìyẹn lásán àmọ́ kẹtọ̀ bí alárúbáwá ni tá a bá fẹ́ yapọ̀ ẹnu mọ́ àní kéde lárúbáwá mọ́ tá a bá ṣe nǹkan lárúbáwá àmọ́ yapọ̀ ẹnu. àṣìlímọ́kọ̀ àṣẹ̀sì. sáníyà tọ̀bíyà tún lọ́gàtìlà àrọ̀bíyà tọ̀bíyà lọ́gàtìlà àrọ̀bíyà gangan yàtọ̀ sí mọ̀ èdè wọn gangan èdè fìtínà ni. èdè wàhálà àwọn náà máa sọ fẹ́ pé ó lè wá báyìí tó bá yà àwọn náà tún máa sọ fẹ́ pé kò lè wá bẹ́ẹ̀ mọ́. ẹni ẹnì kan tí wàá gbọ́ nígbà tó ń kọ́ tiẹ̀ ó lè wá báyìí lòun kọ́ kò tí ì kọ́ débi kò lè wá báyìí ó wá tí wọ́n pàdé ẹni tí òun ti kọ́ débi pé kò tún lè wá báyìí mọ́ ẹnìyẹn wá ń sọ̀rọ̀ àwọn àdìrọ́ ló ń pa ìjà bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n lè pa ọmọ ara wọn. wọ́n lè wo mọ́ṣáláṣí ara wọn wọ́n lè tújà mọ́ ara wọn kò sí nǹkan tán lè ṣe fúnra wọn kò sí nǹkan tán lè ṣe fúnra wọn tọ̀bíyàn lóga àrọ̀bíyà irú lóga wo nìyẹn lóga irú lóga wo nìyẹn tá a máa mú àlàáyìn mujarradu àlàáyìn wọ́n sọ kí láàbù ṣarakù làwùzí kí ló dé àlàáyìn wọ́n á lóun lè túmọ̀ ojú àlàáyìn á lóun lè túmọ̀ akérèmọdò àlàáyìn alon lè túmọ̀ alijawhar alain alon lè túmọ̀ azab alain alon lè túmọ̀ sherif olùkọ́m ayò ah, lọ́gà àwọn afi àìnú sọ̀rọ̀ wáàdà bí ọ̀rọ̀ wáàdà ṣe lọ nìyẹn níta lè ní tó rọrùn láti ní òun ni al-uquwatul islamiyya al-uquwa al-islamiyya amma al-wahdatul islamiyya مستحيلة مستحيلة lárúbáwá sì ń tàn wá ni wọ́n gbà fọ́lọ́ ní wọ́n fẹ́ àwọ̀ wà yìí wọ́n fẹ́ àwọ̀ wà yìí ó lè lára wọn jura wọn lọ ni bí yàrá máa ń jáde irú àwọn lárúbáwá. Morocco nísìn ara tí wọ́n yọ̀ mọ́ dúdú níwọ̀nba àwọn tábà sọ pé tábà ní Magreb. gẹ́gẹ́ bí àwọn afárá kan báyìí dáwọ́là márùn ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó kóyàn mára tó kó dúdú mára tí dúdú yẹn tí kìíní yẹn ò lápá lára ẹ̀jù ó ní Morocco téèyàn bá di Libya tó bá dúdú tó bá fẹ́ bọ̀ ọlọ́run á lè sọ̀wọ́ báyìí torí pé èèyàn jẹ́ dúdú yóò sọ̀rọ̀ tó bá fẹ́ bẹ̀ ẹ́ lọ́wọ́ kàn lè rọra fọwọ́ kàn lọ́wọ́ báyìí kò sẹ́sẹ̀ kankan tó ṣe jù kó jẹ́ dúdú lọ.